Yoruba, Unit 24, Basic Dialogue, Dialogue for Learning. Yeah. Yeah. Ma. Ma. Arawa. Arawa. Marawa. Marawa. Kamarawa. ká mọra wa ó yẹ ká mọra wa ó yẹ ká mọra wa rò rò nà nà mò ń rònú mò ń rònú tí mò ń lò nù tí mò ń lò nù nǹkan tí mò ń lò nǹkan tí mò ń lò òtítọ́ òtítọ́ or òótọ́ òótọ́ òótọ́ ni òótọ́ ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó yẹ bẹ́ẹ̀ ó yẹ bẹ́ẹ̀ òótọ́ ni ó yẹ bẹ́ẹ̀ òótọ́ ni ó yẹ bẹ́ẹ̀ orúkọ orúkọ òjò òjò mi ni òjò mi ni òjò orúkọ mi ni òjò orúkọ mi ni òjò. ni mí ni mí èkó ni mí èkó ni ọmọ èkó ni mí ọmọ èkó ni